èmi gẹ́gẹ́ bí ẹni tó yẹ àwọn tó lọ orí ilẹ̀ èèmọ̀ sí wọ́n ti attack àbí wọn ò attack. mo kí wúwí tó ń darapọ̀ mọ́ Ṣakí Ọmọwúrà the voice of the voiceless ọmọ onílù òní fi tú ọmọ àlèyàn ní ṣe bẹ́ẹ̀ òní ni ọjọ́ kejìlélógún oṣù kẹwàá nínú twenty twenty four ní àná a fi fídíò kan léde ní orí péjì Ṣakilọmọwa rescue mission nípa àwọn kan tí wọ́n pè wá nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn nínú oko tí wọ́n sì fi allegation kankan bàbá baálẹ̀ ìyá nípa pé àwọn náà mọ̀ sí ọ̀rọ̀ yẹn à ń láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tí ọ̀rọ̀ náà sojú. mo wà ń bẹ torí mi náà wà nínú àwọn kọmitì tí wọ́n yàn sórí ilẹ̀. ẹ ṣeun ìgbà tẹ́ ẹ débi ilẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ ń bẹ̀. alhamdulilayi láti bí ìjẹta lọ́rọ̀ ti ṣẹlẹ̀ níjẹta yẹn a lọ bẹ̀ láti wò pé a kí ni ti ń ṣẹlẹ̀ a bá àwọn haúsá yẹn tí wọ́n ń ṣiṣẹ́ báyà wọ́n ń gbin ẹ̀gẹ́ àbí wọ́n ń fìkó a lẹ́tọ̀ àti la dá wọn dúró àwọn ọ̀gá káwọn kan wò lẹ́kọ̀ọ́ nídìí ká dá wọn dúró so asáwọn ilẹ̀ yẹn ní ìjẹta yẹn ọmọ tó bá wà ń bẹ bá ní a kí ló dé nǹkan kan ẹjọ́ láti bo lẹ́yìn tí wá o a ní mo ṣe rí wàyí tí ọba jẹ́ ọba yọjẹ baálé yàrá làwọn bá ọ sọ̀rọ̀ oní kí ló dé ẹ lẹ́tọ̀ àti wọbí ìmúna a ah, bó ṣe sọ yìí kì í sí bẹ́ẹ̀ lọ yẹ kó bá wa sọ̀rọ̀ àwa tá a wá yìí àárín ara wa jáde wá lásán ìdílé jẹ́nẹ́rálì lọ́rin wa wá tó bá fẹ́ gba ọ̀rọ̀ yìí lọ sílé kò lè rí òkòdúró ọ̀rọ̀ wọn rà wá ń sè ní lábẹ́ kíni lábẹ́ alága wa hasan baálẹ̀ pé a ọ̀rọ̀ yìí o bàbá ti ránṣẹ́ṣẹ́ ni ó ti tó five times tí ò wá ṣùgbọ́n kó lè fi wá ọ̀yá ẹ lọ bí ilẹ̀ yẹn kẹ̀sì mú sọ̀fíà ọlọ́bẹ̀ ẹ lọ yọ tẹ́míkà kẹ̀sì sàmì sí gọ́ọ̀sù òbùdó di lánàá àmì yẹn là ń ṣe lọ́wọ́ ni bàbá ọsúlè yẹn fi dé ìgbà tí ó dé ọba èmi tèmi jẹun gun machine bọ̀ láti òkè torí pé wọ́n ń rẹ́ orí ọ̀kan nísàlẹ̀ lọ́hùn lọ́wọ́ ìgbà tí fi padà báyìí mo ti ba títí ń fọ́ àmì ó pe àwọn haúsá yẹn lókèrè pé kí wọ́n wá ọkẹ́ sèdè sí wọn ni wọ́n máa ń fọ́ àmì èmi lẹ́ni àkọ́kọ́ tọ́kọ́ súnmọ́ pé a ah, ọ̀ lẹ́tọ̀ àti wọn fún àmì orí mi lórí ìdú orí mi ń bíyà bí o dẹ̀ ti rí nọ́mbà bẹ́ẹ̀ tọ́ ẹ kó pe nọ́mbà yẹn ìgbà tó ti rí nìyẹn wàá bẹ̀rẹ̀ pé láti bò mà wá sọ bó ṣe rí wọn a ọ̀rọ̀ méjì ẹ̀tọ́ òní pé wọ́n fọmọ ló sì kàwé kọ́yẹ́ kó fọ bẹ́ẹ̀ ẹ yẹ kọ́kọ́ béèrè pé báwo ló ṣe rìn mo ní àti gbani àtàwọn ni kò sọ ọ́n ní kò tẹ sọ̀rọ̀ kankan mọ́ná ah, sọ̀nkọ́ àtàwọn bíi àdára rẹ wa wọ́n rìn wá láti dìlẹ̀ ni ọ bẹ́tà láti pè kọ́ lọ sílé ó lóun ò ní lọ ilé baálẹ̀ ya yín tọrùn yín wá nìkan wá bí ìpapọ̀ àwọn bá yín fà bóyá jìyà papọ̀ ni ọ̀sà báwọn haúsá yẹn sọ̀rọ̀ so ibi kejì tí ń wá láti fẹ́ fọ́ kejì àwa náà dìde Ibrahim tí wọ́n ṣe léṣe yẹn bá ní ah láíláí àwọn òsè fowó ṣe nǹkan òsè bàájẹ́ wọn kọ́ béèrè yìí náà àwa náà ṣe ọ̀tá ajé asábàwọn ọmọ rẹ tó ń ṣe abáwọn yẹn tó ń ṣe à ṣe stop wọn kí gbogbo ohun tẹ fẹ́ lò waste àwọn ò lè ṣe bẹ́ẹ̀ yẹn so ó yẹ kó béèrè ni ọba rí gbà tí wọ́n ṣe ń ta mọ́ra wọn nìyẹn ń fọ ẹnìyàn létí ìjà fi ṣẹlẹ̀ kó tó di pé wọ́n gbọ́ ẹ̀yìn ní ìkẹ́ ẹ kọ́kọ́ ẹ̀wọ̀n ọ̀rọ̀ ọjà ìṣẹlẹ̀ èmi tó ti kó láàrin ẹ̀ torí pé nígbà tó di pé wà láwọn àgbàlagbà kí ni wọ́n fi gbìn ẹ̀yìn àdá torí àwọn mọ́là yẹn mú àdá lọ́wọ́ àti igi tèmi rí mọ́ ni àdá wọ́n gbìn ládàá àbí wọ́n sa aládàá àdá ń bẹ lọ́wọ́ wọn igi wà lẹ́wọ̀n wọn igi tó sì wà lọ́wọ́ wọn bẹ ẹnu ẹ̀ tó mú sọ́mùsọ́mù báyìí ní àwọn haúsá yẹn àti rọ́bà pàlàkà rọ́bà títa nígbà tí ẹni tí wọ́n gún ní nǹkan bí wọ́n sa ewu àmọ̀yé tó wọ́n ṣe fún mi méjèèjì ṣùgbọ́n nígbà tí wọ́n gún yẹn ẹ̀wà ń bẹ mo wà ń bẹ kí lẹ ṣe a ní láti rescue ẹ̀ nìyẹn kíkọ́ mọ̀ lọ sọ́sìpìtù báwo ni àwọn èèyàn ṣe wá padà lọ lọ sáwọn báwo làwọn èèyàn ṣe lọ láti lọ sáwọn sọ pé ibi tá yẹn ohun tá à ń ṣe lọ́wọ́ yẹn bí èrò ṣe kan àwọn tó nílẹ̀ bẹ́ẹ̀ ni ohun tá à ń ṣe lọ́wọ́ náà èrò kan àwọn ẹni tí wọ́n wá náà sí pẹ́ nìkan pè. ṣe mọ̀ tó wá yẹn. mi ò ṣe èdè ń bí ọ̀rọ̀ ọjà. ẹnìyẹn sọ wípé bàbá baálẹ̀ lọ́rẹ̀ wá sílùú ọ̀tọ̀ ni. tọrẹ wọn àwọn tàbí bàbá baálẹ̀ kọrin wọn bàbá baálẹ̀ kọrin àwọn tó wà o ó ní nígbà tóun dẹ̀rọ̀ babalẹ̀ babalẹ̀ sọ yìí pé kóun mọ̀ ọ lọ àwọn haúsá kó tún wọn tó lọ ká haúsá sí i wá sílùú ọ̀tọ̀ ni. ò sí ń bẹ̀ náà ẹ ṣeun ẹ orúkọ yín lẹ́ẹ̀kan sí isa abdulaziz. ẹ bá mi dárúkọ yín fáwọn tó darapọ̀ mọ́ wa. èmi ni abdulsalam azam mustapha. ipò yín ní ilé balẹ̀. chairman olan committee láti ilé balẹ̀ wa. ẹ ṣeun lórí ọ̀rọ̀ awuyewuye ilẹ̀ tó ṣẹlẹ̀ a bí àwọn èèyàn yẹn léèrè wípé ṣé awuyewuye yìí ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ rí wọ́n ní ó ṣẹlẹ̀ o ló ṣe jẹ́. kò sí awuyewuye tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo gbà a ti ránṣẹ́ sí ẹni tó jẹ́ director gangan ní oko wọn yẹn Jimoh is our area brother ní Yambi so a ránṣẹ́ sí baálẹ̀ ránṣẹ́ sí lẹ́ẹ̀márùn níṣẹ́ ní dodge ó ti fúnra rẹ̀ sọ history ilẹ̀ pé 1983 tí bàbá òun tóun parí yunifásitì bàbá òun mú un lọ sọ́dọ̀ Abímbọ́lá Abímbọ́lá fún òun ní 300 acres alhamdulilayi bàbá wa tó ẹsẹ̀ dé ìkọ́lẹ́ òjẹ́ mi ọlá ogun ìyẹn ọlá bàbá wa kábíyèsí àwọn ọmọ wọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ land committee iṣẹ́ wa mọ̀ ń wọ ara omi ìgbẹ́ tó ní lọ tí wọ́n pè bàbá pé ọyẹ bá ara ọmọ yìí kan lọ ṣe bẹ́ẹ̀ tá a sì mọ̀ ọ́ lọ. àwa fẹ́ jẹ́ àbọ̀ iṣẹ́ rẹ̀ fún kábíyèsí a rí measured ilẹ̀ ẹni ẹlẹ́ this year about four hundred and seventy-four àwa tún four hundred and seventy-four acres ó ti yàtọ̀ sí tí bàbá wọn sọ fún mi ní twenty gẹ́gẹ́ bí chairman committee mo mú gúrùpù kan pé kí wọ́n lọ sórí ilẹ̀ yẹn ìgbà tí wọ́n ránṣẹ́ sí Kakata tó kàn tí ò wá ọyẹ wa lọ wọnú ilẹ̀ yìí. ẹ má bínú nínú nǹkan tí ò àwàsà mm-hmm. ní pé ṣé baálé ya ni ń talẹ̀ ẹbẹ̀ yẹn ni. ẹ lábẹ́ baálé ya ló ni ọ̀dà baálé ya ló gẹ́gẹ́ bí sì jẹ́ olórí so wọ́n sì allocate àwọn area fún àwọn baálẹ̀ so láti wàṣẹ baálẹ̀ ni ló ń control gbogbo bẹ̀ yẹn dewasanga rèé lẹ́sà nkankan báwọn yẹn so láti gbà yẹn ò ń dọ̀jì ìgbà tá a wá rí measure ilẹ̀ ní nígbà tá a wá rí measure ilẹ̀ yẹn ní early this year about four hundred and seventy-four a pè é títí indulge ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ẹ̀ wá lọ yọ ten acres ten acres tí wọ́n yọ pẹ̀lú èròǹgbà pé tọ́ba báwo yẹn bẹ́ yóò yọjú méjì wá ní expectation àti tèmi ẹ̀yìn dà kó gbalẹ̀ ọba lọ ọba òpè balẹ̀ ya pé wọ́n mú rìpọ́ọ̀tì rẹ wá ọ̀wọ́ kó sì wálé balẹ̀ ya níbí so the next thing tá a rí ni pé wọ́n àtàkì àwọn ọmọ mi tó lọ as at that time èmi wà lọ́jẹ̀ẹ́ wọ́n kọ́ ọmọ yẹn kẹ́ ni òun ti wà lọ́sibítù ẹ̀mí òbí fẹ́ bọ̀ pé àwọn eh, ọmọ Jímọ̀ kàkàtà kó àwọn Haúsá wá wọ́n pẹ́ gègé wọ́n gún un ní àdámbì so òun ṣẹ̀ṣẹ̀ jí lọ́sibítù lòun fi ń bá mi sọ̀rọ̀ yìí òun ò mọ bóun ṣe dé hospital mo á pè kan ní wọn pé bóun ṣe ń bá sọ̀rọ̀ yẹn yá mo lọ sí police station kó lọ report pé this is nǹkan tó ṣẹlẹ̀ èmi ò rí mọ jù bá lọ. ṣé ẹnìyẹn padà pé ń bóun lọ. ó lọ. ó làwọn ọlọ́pàá wa sọ. àwọn ọlọ́pàá ní kó wá mú àwọn lọ síbi tí sin ti sẹlẹ̀ nínú ọmọ tí yín. inú àwọn ọmọ wa. àwọn tọ̀hún ní ilé àwọn làwọn gbé ọlọ́pàá lọ bẹ̀. wọ́n pa ọlọ́pàá ọmọ mi ní ọkọ̀ tó wọ́n wá pàdé àwọn jímọ̀ kàtàkàtà tí wọ́n ń bọ̀ láwọn mẹ́ta pẹ̀lú àwọn tó ń nínú àwọn ìbéèrè mi ni pe ẹnìyẹn pé kọ́ lẹ sọ kò sí ohun tó jọ mo ní kó lọ report kó lọ report kóun àtọlọ́pàá lọ sí ibi tí sèǹ ti ṣẹlẹ̀ òun àtàwọn ọlọ́pàá wíwù wọn ò bá nǹkan kan. àwọn owó gan-an ni wọ́n á lọ àtáàkì wọn. èmi ò mọ anything nípa àwọn tó lọ àtáàkì wọn. ok ìgbà tí ẹ mọ̀ ni ṣé tí ẹ fẹ́ kí ìwádìí ó tẹ̀síwájú láti mú àwọn tó lọ àtáàkì wọn yẹn. why not ìgbà tó yẹ pé gbàrà tí ọ̀rọ̀ kan balẹ̀ abalẹ̀ anukun lọ sọ fọlọ́pàá àwọn ni wọ́n agbófinró tí wọ́n sì ju gbogbo èèyàn lọ àwọn ni wọ́n implement law so kọ́kọ́ lọ report fún àwọn ọlọ́pàá náà. ẹ ṣeun ẹ nínú ọ̀rọ̀ àti ìwádìí wa tá a ṣe nígbà tí à ń ṣèbéèrè fún wọn lọ́wọ́ torí pé àwọn èèyàn yẹn wọ́n àtáàkì wọn wọ́n sì sá àwọn èèyàn mẹ́rin ládàá so wọ́n tún gba àwọn ẹ̀rọ ìléwọ́ wọn lọ so tí ń túmọ̀ sí pé àwọn nǹkan tí wọ́n fi mú wọn ti ń bẹ so mo tún fẹ́ kí n tún bílẹ̀ kan sí i pé kì í ṣe ìdílé baálé ya lórí kí wọ́n lọ àta àwọn lọ́yìn àwọn tí wọ́n lọ àtàkì. èmi gẹ́gẹ́ bí ẹni tó yẹ àwọn tó lọ orí ilẹ̀ èèmọ̀ sí wọ́n ti attack àbí wọn ò attack. ẹnì yẹn lòun wá sọ́dọ̀ bàbá baálé nígbà àwọn attack àwọn tán ó ní bàbá lé òun. ìgbà tí èmi dé tí mo bí bàbá bàbá láwọn ni ó yá kọ́mọ lọ police station kọ́mọ lọ police station tí wọ́n bá kó ń kó wọ́n darí sọ́dọ̀ àwọn. ẹ bá mi dárúkọ yóò fáwọn tó lọ ra pọ̀ mọ́. Ibrahim Olúbọdún ló kọ mi Ibrahim Olúbọdún ló kọ mi. báwo lẹ ṣe jẹ́ sí baálẹ̀ ya. ọmọ baálẹ̀ ya ni mi. tọ ẹ ṣé ẹ̀yin náà lọ síbi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá. bẹ́ẹ̀ni. kí ni nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀. àwa ń bẹ̀ yẹn láti bí ní àná yẹn nígbà tá a wà ń bẹ̀ lánàá àwa ń ṣe àwọn ohun tá a fẹ́ ṣe lórí ilẹ̀ yẹn nítorí pé wọ́n ti kọ́kọ́ wá ń jẹta tó ti wá challenge wa pé a kí lóhun tá a fẹ́ kí lóhun tá a fẹ́ ṣe èmi ṣáà ń sọ fún mi wípé ohun tó ṣẹlẹ̀ ni pé ní àmì yìí tá a fẹ́ ṣe yìí kí wọ́n lọ sọ́dọ̀ babalẹ̀ kí wọ́n lọ béèrè nítorí pé àwa kọ́lá ní àṣẹ láti ṣe nǹkan kan lérí nǹkan yìí àbí kí wọ́n pe ẹni tó jẹ́ alága wa kí wọ́n béèrè nípa ohun tí wọ́n bá fẹ́ béèrè àwọn oníjà fẹ́ bá wọn jà. Ja ó sá ní ata bá ṣe nǹkan kan síbẹ̀ àwọn ọba gbogbo ohun tá a bá ṣe síbẹ̀ jẹ́ ni o wípé ohun tá a bá ṣe síbẹ̀ àwọn máa bá jà ó ṣàfi lọ ní ìjẹta yẹn àníyàn àwa wà ń bẹ tá à ń ṣiṣẹ́ ní ìkejì rẹ̀ dé lánàá nígbà tó dé ó sá lọ dún bí àmì yẹn ó kọ́kọ́ ṣe bí èpo fẹ́ pe nọ́mbà nígbà tó yá ó pe àwọn haúsá àwọn tó ń bá a dáko nígbà tó pa àwọn haúsá yẹn àwọn haúsá yẹn wá sọ́dọ̀ rẹ̀ àwọn haúsá yẹn lọ nú gbé yẹn padà wọ́n lọ kogi àdá wọ́n sá lọ kóra wọn jáde wá ó bá ní kí wọ́n mọ fọ́ àwọn àmì ilẹ̀ bí mi ṣe lọ yí sàmì síbẹ̀. ẹẹ èmi mo sàmì síbẹ̀ bí mi ṣe lọ bá ní nípa kí ló dé tẹ́ fẹ́ fọ́ àmì ó bá ní ṣe báwọn ti sọ pé ká mọ̀ sí kẹ̀kẹ́ lè ẹ bá ní ilẹ̀ yìí bá ní ilẹ̀ yìí ẹ sá mú àwọn tẹ́rẹ̀ kẹ́ lọ bá kẹ́ gbé dọ́kúmẹ̀ntì yín gbogbo nǹkan yín lọ síbẹ̀ ẹ mọ̀ fọ́ àmì kò jù bẹ́ẹ̀ lọ níbi tó ti fún mi ní gbajú nìyí bá ṣe bẹ̀rẹ̀ sí jà ní bó ṣe sami ládàá lápá ni. nígbà tó sami ládàá kí lẹ́yìn sí. ah nígbà tó sami ládàá èmi ṣubú jọ pé ọwọ́ yẹn ṣìṣì lẹ́sẹ̀kẹsẹ̀ èmi ṣubú tó àwọn tó ń ṣàgbé mi wọ́n gbé mi wọ́n gbé mi wá sọ́sibítù látàní ibi tí mo wà ní ẹni tí. ẹ̀yin ò mọ tó ṣẹlẹ̀ mọ́. mọ nǹkan tó ṣẹlẹ̀. àbẹ́yìn lẹ ní kí wọ́n lọ kó àlábà wọn. <laughs> èmi gan mi ò lójú ara mi pàápàá lánàá ìmọ̀ kẹ́kẹ́ tó ṣẹlẹ̀ wọn látàní. ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ tí àti ìbéèrè tí a bi àwọn èèyàn ẹgbẹ́ kejì yìí náà ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ wò pé ó yẹ kí a béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ bàbá baálẹ̀ bẹ́ẹ̀ ni a fẹ́ béèrè ọ̀rọ̀ ṣùgbọ́n bàbá ó gbà láti grant àwọn ní interview so bí ó bá ṣe tún lọ a ní dákẹ́ lórí ọ̀rọ̀ yìí tí a tún máa mú ọ̀rọ̀ wá fún wa